káwọn padà sórí ètò Miliki Express mi lérò wípé ẹ ti gbádùn bó ṣe ń lọ lórí ayẹyẹ City People Award tí ó ṣe lẹ́nu lọ́lọ́ yìí nínú àwọn èèyàn jàǹkànjàǹkàn lórin tó wá sí City People Award náà ni Sule Alao Malaika Sule Alao Malaika wọ́n fakọyọ lọ́jọ́ tá à ń wí yìí nítorí pé kí ni wọ́n kọrin wọ́n kọrin wọ́n kọrin títí títí wọ́n tún kọrin fún Orísun. Salawa Abeni ìyá Salawa Abeni náà kọrin bẹ́ẹ̀ ni ọmọ àwọn àti ọmọ wọn Big Chef gangan tún jọ ṣe pàfọ́mánsì papọ̀ wọn kò láàbò lọ́jọ́ tá à ń wí yìí ẹ wo ìròyìn ò tàbójúbà ìròyìn ò tàbójúbà àmọ́ nínú àwọn nǹkan tí ó tún ṣẹlẹ̀ lọ́hùn tí mo fẹ́ sọ fún wa ni pé ṣe rí àwọn èèyàn wọ̀nyí Sule Alao Malaika jẹ́ ìkan nínú àwọn àgbà olórin tó wá síbi City People Award yìí hmm. ṣe é torí ẹ̀yin yan wa Sílé Àlàó Màláìka yìí wọ́n fakọyọ lọ́jọ́ tá à ń wí ìròyìn ò tá àmójúbà wọ́n kọrin kọrin kọrin wọ́n kọrin títí tí wọ́n tún kọrin fún Orísun bákan náà ni ìyàwó Sàláwà Àbẹ̀ní àti ọmọ wọn Big Chef wọ́n ṣe kòlábò wọ́n pàfọ́m papọ̀ wọ́n ṣe tùgádẹ́nẹ́sì lọ́jọ́ yẹn wọ́n pàfọ́m papọ̀ lórí stéèjì hmm. ṣe rí Sílé Àlàó Màláìka ìyàwó Sàláwà Àbẹ̀ní Kofi Adirogedi bàbá wọ́n ṣe sọ fún wa nǹkan mẹ́ta tó jẹ́ gbòógì tí àwọn èèyàn ò tiẹ̀ kó fírí tó ò tiẹ̀ mọ̀ rárá nípa wọn wọ́n sọ fún wa lọ́jọ́ tá à ń gbèjì ẹ wo ìròyìn o tá a mojúbà gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ jẹ́ ká lọ wo àwọn orin tí wọ́n kọ ẹ jẹ́ ká lọ gbọ́ àwọn àṣírí mẹ́ta tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ti ẹ̀ gbọ́ rí tẹ́ ẹ ti ẹ̀ kó fìrírí lára àwọn tí mo dárúkọ yìí lókè lọ. gbà lórí Orísun nìkan ni nìkan ni nìkan ni. ẹ dákun ẹ má ṣe gbàgbé ẹ má ṣe gbàgbé Orísun ṣàbílẹ̀ lórí Orísun oríṣiríṣi ètò lórí Orísun a ní ẹ má ṣe gbàgbé mo ẹ má ṣe gbàgbé ẹ má ṣe gbàgbé Orísun. ṣe iṣẹ́ bíi bíi ẹ sọ.

we on top. Shabal on you, and Shabal on you. Nigga, they will be falling on you. Cause if you don't want to know, all my social, you know we pay me. degenerated, shooters gentlemen, flows on fire, blow a fireman. We talk about owners in the game. They don't do like we cut the lane. Son of a queen, son of general. Messing with me, don't be a funeral. Shooting off, don't be my sheriff. In the 40 years, we ride her, she started to stop. But I don't know why they just don't hate but we all gonna shot. Check to me, I got that dirt. So we are making money. When the music breaking, family home. Yeah.